dókòwò lórí rẹ̀ obìnrin máa ń dókòwò bíi tẹ́lẹ̀ mọ́. mo bá yín wí o. àwọn obìnrin tó tẹ̀lé mi kiri ẹ̀mí ìdórí. ọkọ ìfọ wájú ọkọ ọgbọ ẹyẹ ọkọ tó gbà. àjọ wa bìkọ lánàá náà ó ṣe bí pé máa lọ dókòwò. àwọn akọ́ni tó nù ilẹ̀ ní ìgbò bẹ́ẹ̀ láwọn fẹ́ẹ́ yẹrí bẹ́ẹ̀ tó nílẹ̀ tó lè wọ gírí o lórí wọn yọba ìgbà rẹ o ìgbà rẹ ìgbà yẹ o ìgbà mi ìgbà ìgbà mi ìgbà ìgbà gbogbo àwọn gàdọ́kọ̀ mi ń sẹ́ gbọ́n yàrá bàtà wà nílẹ̀ ìbà yín bá yọ ìbò ìbò yín bá yọ egun orí mo rí bá wọn ẹ̀ẹ́dẹ̀gbọ́ mo rí bá wọn ẹ̀ẹ́dẹ̀gbọ́ mo rí bá wọn ògùn mo rí bá wọn eh, lórí gómìnà àgbà yìí gbogbo mi tí wàá kóso àgbórí bàbá yìí o ó ní àgbọ̀dẹ̀ lórí èdè gbogbo ó ti ní ara ẹni là á lò kátó lò wá ó ní àgbọ̀dẹ̀ lórí èdè gbogbo ìtẹ̀ bàjẹ́ àti ìtẹ̀ ìtọ́ wà ní ìṣèlú wà ní ìṣèlú ìṣèlú bàbá yìí o ní ìṣèlú àgbọ̀dẹ̀ lórí èdè gbogbo gbogbo ìgbò bàbá ní ìṣèlú ìṣèlú bàbá rí òwú ìṣèlú bàbá rí ọ̀ṣọ́ wọ́n ti tà wọ́n ṣojú wọ́n kò lè fọ́ kéré forever. Este cuando yo vi, cuando yo me niño, este cuando yo vi, ¿cómo le está tú? ¿Qué es eso? ¿Qué es eso?

omi lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀ rẹ̀ dáhùn sọ lẹ́ngbẹ̀lẹ́ngbẹ̀. kílẹ̀ kílẹ̀ lọ́wọ́ wa ìgbà àwọn nígbà tó kọ́ wa dì mọ́ ọ̀hún lè tó pọ̀ àwọn ọ̀dọ́ àwọn nílà lọ́wọ́ ẹ̀ka wà ní wọ́n yé yìí. lébùlẹ̀ lébùlẹ̀ lébùlẹ̀ Öyle bir... Ay, ne bu ya? Tamam bu. Malarim bir yol. Kuyruğun taşı.

ẹbúrú kan lẹ. àgbàdo má ṣojú àṣẹ. ẹ mú rí o àwọn tó sọ́ọ́ ìbámu ọ̀hún mú rí o wọn lè àwọn èèyàn ọ̀ṣẹ́rọ́gbìn. ó mú rí o tí ah, màá wú fájì nìyí kómóré ewé tàkúrò o ọ̀rẹ́ ní wàá ṣe. ó gbòòyọ̀ bínú jù. ìfà burú ó gbòòyọ̀ nù. ìfà oní máa bínú jù obìnrin kú ọjà ah, akọ̀pẹ́ ti padà yìí ó ti wá rọ̀ pípọ̀ bẹ̀tẹ̀ pẹ́ntẹ́ bí kò lù nígbà yà láyà ọmọ yìí ẹ jọ wà lọ́rùn. ọ̀rọ̀ ẹ̀wò lárọ̀ kẹ̀ ẹ máa ń ta ah, máa pè é lárọ̀ lẹ́jà ẹ fún ti fi wọ́n ti fi súpà àti ọ́fíìsì láti fi jọ́ kan. Thank

Benidorm? Okay, good. awo lọ́wọ́ ní tọ́gbẹ́ lọ́jà yẹn ìfà àwọn ọkọ̀ rẹ̀ yẹ tù náà wọ́n gbọ́dọ̀ sáré fẹ́ yẹ tù báyìí. olùkọ́ ya ló bá mi rẹ̀ mi jìnnà mi sọ bẹ́yẹn o lórí báyìí ń bèrè pípẹ́ yẹ tù lẹ́kẹ̀sẹ̀ kan àríwí ṣe kíni. oṣù pọ̀n àbí tó dágbọ́ yìí ló fò bẹ́ẹ̀ ojú ló pọ̀ ń bèrè yẹn pé wọ́n kọjá ní kí òun padà ọ̀rẹ́ ní gbàgbọ́ lórí ẹ̀ wọ́n tún wọ́n ra yẹn níbi wọ́n ra yẹn wọ́. láyé àtẹ̀tẹ̀ ẹ̀gbọ́n ló ń bọ̀. ẹ̀gbọ́n lọ́gbà. kò sí ọ̀lẹ́ bẹ́ẹ̀ ni. nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé pé ó gbọ́n kó rẹ́ máa kọ́ o ń é o mi. oníbẹ̀ oníbẹ̀ ọjà làdí kò sí ẹ̀sùn lọ́yà làdí wà é de lálẹ́ yẹ ẹ̀dì ẹ̀wọ̀ àwọn gẹ́ẹ̀ méjì yẹn olùrẹ́ kẹ́ ẹ̀yẹ ẹ̀sùn bẹ̀ pẹ́pẹ́ yẹ olùyí bẹ̀ wà á dé lálẹ́ yẹ ẹ̀yẹ ẹ̀sùn lálẹ́ yẹ sọpọ̀ ẹ̀rí sọpọ̀. àwọn ọ̀rẹ́ ìgbà bẹ̀rẹ̀ tí wọ́n máa rẹ̀. tòlótòló wà ń bẹ̀ ló ti dé àwọn bíi ẹ̀ladé àwọn náà ní bùkátà tiwọn àwọn aláwọ fẹẹ jèrò five hundred lórí kìíní àwọn náà gbé one million lé yóò bá yà láyé ayé àwọn wọrọ ṣe bàtà ìjàlè méjì àwọn làǹjẹ wọn náà jèrò iye iye báyìí lówó tó abẹ́ mi ṣe kí wọn náà tó agbèrò ṣe yẹ ṣe yẹ fẹ́ẹ́ fẹ́ẹ́ gèrè tèmi yọ ṣe orí kúkú rẹ ṣe lọkọ dídó o ṣe ní sàn kán sọ̀rọ̀ kó sọ̀rọ̀ sàn kára rẹ kó dá àtẹyí kálà fọwọ́ bò tí wọ́n dàgbà bí bá ká ọkà ni tí wọ́n dàgbà bí hundred tó bá ká ọkà ni wọ́n bò ní hundred years nítorí yìí mi kan lọ́ọ̀ máa jẹ wọ́n yẹ kó yọ wọ́n ní bàbá sí bàbá yẹ ó try. lórí sọ̀rọ̀ láàárín. ayé mi gbẹ kọrọ. ọkàn adàsẹ́nu lóṣù lóṣù àtẹrẹ. ó di fùgbére ó di balẹ̀ ó di tó bá fò sí yẹn sọ fún àwọn igun mayo lọ́mú jáde àwọn náà mú wá sí mu àwọn mú lọ kí tó dé agbo yẹn wọ́n mú mo gbá àwọn jàmbá jàmbá tó dán o. ní àwọn iṣẹ́ rẹ lọ. àwọn igun yìí sọ mi ìgbàlẹ̀ ọmọ wa òjì yìí lè ṣẹlẹ̀ òjì kan tí lè ṣẹlẹ̀ òtúrúpọ̀n ló dá ọ̀wọ́n lórí mi. ọ̀wọ́n nígbà tó ẹ ẹ wẹ̀rẹ̀ tí wọ́n yọ náà wọ̀nyí ọ̀wọ́n yẹn lórí ẹnu ẹgbẹ́ kéèyàn bá mọ̀ dáadáa. nígbà tó gbọ́ wọn ní ọ̀wọ́n yìí wọn kò rí ọmọ fáàmì ni wọ́n lọ́mọ kí fáà ọ̀yọ́ wù. ó lè kí tẹ̀gbá kù èjì bì ẹ̀rù bí ẹ bá wọn kí wọ́n lè bí ẹ̀dá kẹ̀kẹ́ yẹn. ẹ̀fọ́rí kan lẹ̀ ẹ̀fọ́rí kan lẹ̀ ó tẹ̀ pa náà ọlọ́run ìfẹ́ pa náà.